ṣàlàyé ntí wọ́n lé bò wọ́n léwu láti pa oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ bó ń tó ń ṣẹlẹ̀ gbogbo aburú tí ń ṣẹlẹ̀ nínú ilé fúláwọnà nǹkan kan náà wọ́n sọ gbogbo wọn yìí ok ọmọbìnrin tó lọ pè wá dájúdájú ìfẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ọmọ yẹn rí tó dìde tí ń báyàn gbọ́ bùkátà báyìí àfẹnutọ́ bá mọ̀ rí yóò ṣe jù bẹ́ẹ̀ lọ security lolúkálukú ń wá lóbìnrin ń wá. kò sì fẹ́ hàn sí mi security ni. wàhálà yìí pé ó fẹ́ sí àwọn kejì o security ló ń wò pé ó wà threatening ṣé òun ò ní dé ní àná tí wọ́n pàtì ọ̀gọ̀rọ̀ ọkùnrin tí ó dẹ̀ sí ni tọrọ gọọrọ gan ò tí qualify láti fẹ́ kan kọmọsí sinẹlà fi manage rẹ pé kọ fẹ́ kan ó tún wá fẹ́ kó táyà anásẹsẹ látúntù àbí wọn yàrá sọ pé ìwọ ti ń gbádùn bọ̀ láti gbà yí ọyá fipá tiẹ̀ ti já ara ṣe ṣe dé lónìí dá so sáà máa hùn nà ẹ̀gbọ́n wọn yìí ẹ̀gbọ́n wọn yìí ọ̀gọ̀ọ̀rọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya tó o bá pe ọmọbìnrin sẹ́yìn tó máa ń sọ̀rọ̀ ntí máa ń dá lé lórí ni adumọlẹ amen ọmọkùnrin yóò ṣe trust o sheik ọmọkùnrin yóò ṣe trust o ọ̀dà ntí mo fẹ́ sọ yìí màá dókùnrin á ní sọ ẹ̀yin náà gbé kùnrin á sọ pé ẹ̀yin sọ fẹ́ lómi. Odijọ di jọ́ gbẹ̀ndẹ̀ alikiam wọ́n ah, kò ní ìdí kí n gbé Quran òjíṣẹ́ náà náà sọ́nà sọ pé tọ́ ọba ti pé ọmọ ẹ̀rà kejì sí kọ̀rọ̀ báyìí pé òun téèyàn bá ń ti pè ọ́ sẹ́gbẹ́ kan tó fẹ́ bọ́ sọ̀rọ̀ tó ó dáwọ́ nìkan pé wọ́n á wọ̀ tó ń wò sí kọ̀fẹ́ kẹ́lò òjíṣẹ́ náà sọ́nà yìí tó fẹ́ bá ọ sọ ń ti di àmánà láàrin now tí wọ́n bá kó àwọn ọ̀rọ̀ ní ilẹ̀ wọ́n rí sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn làwọn náà security lóbìnrin wá wọ́n rí pé ah, eléyìí tó ṣe lọ́ba ìtajà òun. فإن خير من استأجرت القوي الأمين so àrí eléyìí àwọn òbí wọ́n á ṣèwádìí lórí eléyìí okay afọ igi yẹn ti so igi ti so so nti afa mukadus tó béèrè ọ ó sì ṣe bẹ́ẹ̀ kí èèyàn ṣe wọ̀kíìlì kọ́ wà kálá yìí wọ́n sọ pé ah bá ń wá obìnrin kí á dẹ̀ bá wà kí wọ́n gbogbo àwọn nǹkan tí ń fẹ́ àwọn ẹlòmíì wà wọn ò lè compromise ẹwà àwọn ta lójú kòkòrò ta kọ báyìí aha wọn ò lè compromise so many things so ti yé báyìí ní sè aha so wọn wá rí lára obìnrin ẹni tó dẹ̀ bẹ̀ lọ́wọ́ ẹ̀ náà àwọn náà mọ̀mọ́ táwọn bí tàbí olùjọ́ rẹ̀ ọmọ rẹ̀ rè kò dẹ̀ ní fẹ́ ṣe ń tí. yóò fi tẹ́ tàbí tó fi dànkárú wà ní ah, mo ti bọ́ rí o mo ti bọ́ tọrọ wọ́n ti fún wa o ti dùn. inshallah alikirim tá a bá dé àgbà àgbà nìka irú oríṣiríṣi ọ̀nà tá a bá ń ṣe nìka aṣàlàyé rẹ̀ tó kù. náà wàlúkọ̀ sọ̀rọ̀ àǹtọ̀lá wákàtí. ní àgbèrè wa ọ̀rẹ́ ìgbà wọn pàdé ní ìtò ọ̀gọ̀rọ̀ wọn sì wẹ àwọn márèjì tí wọn ṣe báwọn òun lọ láti jùdò ní ọ̀gọ̀rọ̀ àwọn ẹyà wa bí ẹ ṣe fẹ́ wọn àdẹ̀rí wàhálà kankan ṣùgbọ́n èyí rí níta àtàrí pé i love you my lover ọ̀gọ̀rọ̀ rẹ̀ rọra ní fi ń lo bó tẹ ẹ ilé tá a fi tọ́ ọmọ ni. pàtó ń sọ̀rọ̀ zakatu lè fitiri lẹ́yìn ìdásọ̀rọ̀ pé àwọn tó rán àwọn lẹ́sìrì fúnlẹ̀ ọ̀pọ̀ ní. ọ̀dọ̀ wa ṣàkárá sí àdẹ yọ àwọn gbàdá ka àwọn fámìlì wa ó ti pé nípe káyọ sí alẹ́ yọ extra. Ah, tọ́ba kò sí tó ná ọba tó ní dáadáa ah, hmm, tó ní Ìgbà pípọ̀ ah. fóònù torí ọ̀nà rẹ̀ oh. sáwọn ẹ̀rọ ọkọ yóò máa padà ọkọ rẹ̀ ọkọ rẹ̀ alifadila. nípa ti agbègbè tó yẹ kí mùsùlùmí máa gbé tẹ ní ká máa ṣàkíyèsí. ẹni tó ti san owó rẹ̀ tán tó wá rí i pé ṣọ́ọ̀ṣì ló wà lẹ́gbẹ̀ẹ́ òun yìí wọ́n bá bẹ̀rẹ̀ ariwo wọn a máa disturb òun tó ń bá parí ilé òun ṣé kí ni kó ṣe ṣé kó tà kó tún bọ́ síbò mí ni. ọbẹ̀ tà ọbẹ̀ tà tí ọba ti ní torí. rírè ah, ohun tó ń bá ọmọ rírè ó iṣẹ ńlá ni iṣẹ ńlá ni ọmọ rírè ah, àwọn obìnrin náà sì gbogbo gbìyìn kọ́ má jẹ́ pé ṣe ń dì ní tú mistake ń pọ̀ tí wa ṣe lórí àwọn kankan. tí ìbá fi tí ọba fi ní kó mi àwọn ọmọ yìí pé yẹ òun bẹ̀rẹ̀ ògùn iṣẹ́ tí ń bẹ wájú òun kìí ṣe kékeré <laughs> tí ọba rẹ̀ lè ṣe wàlá. and second question ó ní pé ẹni tí wọ́n fi ẹ̀gbin kàn náà tó ó bí nínú bọ̀ tó ṣe sùúrù náà pọ̀tẹ́ ẹ̀kọ̀ọ̀kan tó wá rántí àwọn nǹkan ẹ̀ ó máa ń bí nínú ó dẹ̀ máa fi ń sọ fáwọn èèyàn pé ah, ẹni báyìí ṣe nǹkan báyìí fún ṣe tó bá ti ń ronú kàn án ó máa ń jẹ́ bí ọ̀gbìn ọ̀gàn fún hmm. ó tún wá bọ́ sínú àwẹ̀. kọ́mọ gbèmí kí kọ́mọ gbèmí sáwọ̀ rẹ̀ láàyè. àwọ̀ rẹ̀ láàyè torí wọ́n ṣe aburú sí mi ṣùgbọ́n kọ́ máa ṣe dáríjì tọ́lọ́ àwọn tí wọ́n ń gbébìnú mi wọ́n bá ní kémi náà san bàbá yẹn lẹ́sàn tàbí ìyá yẹn lẹ́sàn tó ṣe nǹkan dàrú ogóbi wọlé ààfin náà ní nà. mo mo yọ̀ǹda mo fojú fò kọ́mọ wulẹ̀ sọ ká mọ́ kí lọ́lọ́run bá sọ ó ní wallahu yuhibbul muhsinin sọ́wọ́n pé kò sí nǹkan kan tó fi ṣe lé ọyá fi rẹ̀ fọlọ́wọ́n bá ní. tó ọlọ́run ọba ń fẹ́ ẹni tí ń ṣe dáadáa látara wípé ọmọ ọ̀pọ̀ ọlọ́run ọba ń bẹ ọba tá a yá fi nǹkan fún báyìí ọbẹ̀ tẹ̀ kó ẹ̀kọ́ kan tí tó ń kó aró kò yẹ sí bọ́bá ọba all the time tọba ẹ ti kó e ti fast ẹ nri. sílẹ̀ kan rí pàṣẹ fún ọ̀ntà tó lù jáde ibi àlàyé ah. ìmọ̀nà sí ìlọ ẹ̀kọ́ rẹ̀ ẹ fi kó nígbà kan rí pé pẹ̀tí kó nígbà lóò dúró kó ti ẹ̀sán tó ti máa bá òun ẹ ló lè dé ní ọ̀sán mo fẹ́ kẹ́ tún pọ̀ yẹn lọ́nà fún wa. etí kí mùsùlùmí olùgbàgbọ́ òdodo kọ́ mà kó make ni wípé ṣé n tí mò ń ṣe ṣé n tí mò ń ṣe ṣé kò kọjá àlà n tí mò ń ṣe ṣé òye ń tẹ̀lé ojú ọ̀nà ọlọ́run ọba bó yìí ṣe náà rà sálàm bọ́lá ń sì fi hàn n tí kò máa ṣègbìyànjú lórí rẹ̀ ń báyìí gbẹ̀mí bọ̀dìbí tí ó ti sán lẹ́sàn-án kò nẹ́sẹ̀sì kò jẹ̀bi tó bá san lẹ́sàn-án bí ẹni ní kìí sojú owó tóró ní ìnáma tuwọ̀ fọ́nà ojú rẹ̀ kùn yọ wẹ̀lẹ̀ gbogbo ẹ̀sán dáadáa tẹ̀ ń ṣe yìí o iṣẹ́ olóore tẹ̀ ń ṣe o pẹ́pẹ́ ń fúru á ẹnìkan ò lè sọ yìí pé wọ́n gbààwẹ̀ gbààwẹ̀ gbààwẹ̀ náà wọ́n kírun kírun náà àárín tí wọ́n dà. آه أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لهم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم فيه لما تحكم سلهم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم تلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. So kì í sì nana kọ́ gbẹ̀sán bí ntí kọ́ kàn mẹ́sọ̀ ni pé ntí mò ń ṣe ọ tẹ̀lé ojú ọ̀nà ọlọ́run ọba gbogbo bó ṣe ń jíṣẹ́ náà fúnra rẹ̀ sọ́la èyí lè wá ń bí but èyí ń olùjẹ́ bíi bìṣára lẹ́kọ̀ọ́kan ọlọ́run kẹfà gbáyà ní fún ọ but the important thing ni wípé àà májà kàmùnà ọ̀rọ̀ já kó tiẹ̀ máa páyà ni pé ẹ́ bóyá rò tí mò ń ròyìn pé bóyá kí ló dé tí mo fi wà nù kọ́ndíṣàn yìí nìsín kọ́mọ jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún oníjọ́ gbẹ̀ndẹ̀ àríkàmù jí kọ́ máa but kọ́mọ àwò yìí pé bóyá báwo kí ló dé kí mo ṣe é tamọ́sẹ̀ èwo ló dé tó báyìí èmi nìkan ní tèmi ṣe jẹ́ kọ́mọ sọ̀báwò sàmàlùkùn sàmàlùkùn sàmàlùkùn. lórí sàkàtà ìgbésí rẹ̀ ẹ̀fẹ́ bú òun dé ní àtẹ̀yìn tó fi gbé Ramadan dé ìgbà tí Ramadan wá dé àìsàn gbé lọ sí ibòmí bẹ̀tẹ̀ abẹ́yìn náà ló wà. iṣẹ́ gbé lọ ó ti ń dojú bọ́ọ̀lù. ẹ̀gbà tó wà lábẹ́ yẹn náà ó ń ṣiṣẹ́. ó dẹ̀ ó ń dojú bọ́. ní òòyìn náà ló ń tẹ́kẹ̀ rẹ̀ tó. nígbà tó ti wá lọ ń gọ́. Ọ ọ̀dà rẹ̀ ló ti ló ti so ṣé ẹni ẹ ló máa yọ ṣàkà nígbà tí wọ́n gbé lọ síbòmí onímbọ́ra rẹ̀. ẹ kí wọ́n sì ok ok kó kó kejì ni pé ẹnìkan sọ pé. àwọn òbí mi ò ní gbà. tí bàbá fi jáde láyé gbogbo àwọn àtàwọn ọmọdọ́mọ wọn yọ zakati fitiri tí wọ́n jáde láyé. ẹlẹ́gẹ̀jì ni pé wọ́n ní pé òótọ́ fún ọkùnrin ọlọ́kùnrin láti ọkọ sálámà sí obìnrin olóbìnrin wọ́n ní pé ǹjẹ́ tí a bá ní amnul fitna tí a bá ń ta tí o bá sí garanti pé fitna ò lè ṣẹlẹ̀ ọ̀tẹ̀ bá pé alisalama asalaamu aleykum àwọn náà dàn wà aleykum salaam òtò bá yẹ pé wọ́n jọ wà ní kọ̀rọ̀ papọ̀ tó yẹ pé sálámà yẹn lè bí nǹkan míì nǹkan yẹra. ẹlẹ́kẹta bọ́wà tó jẹ́ pé ìfànfà wà lọ́rùn àti ìyàwó ọdún bíi pé ìkọ̀sọ́ra ti wá sí ó ṣẹlẹ̀ láàrin wọn but bẹ́ẹ̀ àwọn ò tẹ̀lé ojú ọ̀nà kó ṣe kí a kọ́ra. but àdọ́dọ̀ fìdí but àdọ́dọ̀ fìdí wọn kọ́ra wọn ní. níbi pé bọ́lá yẹn ti ní ju official letter pé tọ̀ òun ti lè fọ́ ọ̀sẹ̀. ẹ ẹ ṣé ẹ rí official letter or no official letter. gbogbo igi okùn mẹ́ta lọ́wọ́ àánú rẹ̀ tọ́ba ti ní mọ̀kọ́ lákòókò fine yóò ìwà lábẹ́ rẹ̀ tí ó máa gbọ́ bí jíjẹ mímu rẹ̀ tí ọmọbìnrin yẹn ó fi ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta láàrin kó tó ṣe nǹkan oṣù kẹta yẹn tó bá dì mọ́ tàbí ló pè padà torí pé mọ́bí kò sí lára mi ó ní tọ́ mo ti dáríjì ọ̀ mo ti pè padà o ó tún ti di ọkọ láyà padà bọ́tì yìgì okùn yìgì yẹn ti já ṣùgbọ́n ó fi ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta yẹn tán kò pé padà ó sì lẹ́tọ̀ọ́ sí láti fẹ́ o but kì í sò nìkan àwọn aráàta náà lè bá kò ó wípé ah àwọn tí a ń gbọ́ àwọn náà ní interest tókùn ẹlẹ́ẹ̀kẹta bá wá já wọ́n tún ṣe máa ń lẹ́ẹ̀kejì wọ́n tún ṣe máa ń lẹ́ẹ̀kẹta mùsùlùmí kìí kíkọ́ ọ̀nù mùsùlùmí ti pé mo ti kọ́ ẹ́ àwọn ò ní sùn léèlé e nìí má lọ léyìn rárá yóò yìí wà níbẹ̀ ohun tí ó fi ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta. náà eré ayẹ ọmọ ẹ̀gbọ́n ló kó jáde kúrò nílé kó tó dé kó bọ́dà dé láti ibi tó lọ. aláìmọ̀ ó dọ̀ lóhùn sí mi. aláìmọ̀ sọ sọ̀rọ̀ ẹ̀dọ̀ mi ti àwọn méjì tí wọ́n ti pàdé kí bọ́dà yẹn ti fẹ́ yàwó mi. kọ́kọ́ ya kọ́ páyà ọlọ́run ọba bó ṣe jẹ́ pé ọ̀ràn yẹn ni pé kí ọmọkùnrin páyà ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni ọ̀ràn yẹn ni kọ́mọbìnrin páyà ọlọ́run ọba obìnrin tí ọkùnrin ò tí kọ̀ tí ò dé tí sí kí normal divorce tọ́ka kó jáde ńlé subhanallah gbogbo ntọ́lọ́wọ́n bá dá ní ọmọ síbi lé. ibi tí mo rọ lórí àyè gan ni pé irú sísá yẹn sìn tó ti kú lọ́rọ̀ láti jọ péyà yẹn so wá fẹ́ wá sálámà sí ọ̀rẹ́ brọ́dà yẹn àti sísá. àti sísá rẹ̀ bá ti yàwó rẹ̀. ìyàwó brọ́dà rẹ̀. so ṣé ó nídìí kí bọ́lá yín gbàyọ̀ǹda kó di pé. ìyọ̀ǹda pé kí ni. kó gbàyọ̀ǹda lọ́dọ̀ bọ́dà tí ó kọ̀ ọ́ di pé wá sálámù sí. ọ̀rẹ́ rẹ̀. náà náà. ìtọ́ba because ó ṣẹlẹ̀ bọ́dà ò so bí bínú pé tí bọ́dà jẹ́ kí o. a sí gbogbo lọ́dọ̀ so èèyàn wá sọ fún pé ah, bàtí ìdìbò ti wá rẹ̀ nípa ti kọ́ra yín. rárá uh, ìjọba máa mú mọ́sílá wà ní. ṣé bọ́dà ọ̀rẹ́ ni ó lè àní kò lè sọ kò tí ẹ̀ lè sọ náà bọ̀ kò ní intention rẹ̀ nígbà yẹn ṣé wíwá sí sálámà yẹn. àjọṣepọ̀ ọ̀hún sénítọ̀ máa yá láti jẹ́ kó gbà níyànjú tẹ̀sìn gbogbo òun lè wà ń bẹ̀ so the mere fact wípé akọbìnrin kò mìíràn pé àjọṣepọ̀ mi ò lè sí ìná ìhun ni ọ̀wọ̀ so the right reason ìná ìhun ni ọ̀wọ̀ so ká ṣọ́ra fún yẹn. my lady you ask them ask them. assalamu sáwọn àlékún sàn sáwọn àlékún torí ó ti fẹ́ bá débi ẹ̀ṣẹ̀ mo ti wá sọ pé màá mo ń ṣe kan ó mọ brọ́dà kan fún bí ọdún márùn-ún náà ti mọ́ra wọn. mímọ̀ rẹ̀ wò. láti pé wọ́n kàn mọ́ra wọn sálámọ̀ wọ́n ẹ̀ kò sí kankan ah. but ó ní ṣẹ́ẹ̀sì tí brọ́dà yẹn kò kò lè sọ títí brọ́dà yẹn ṣe awal ìgbà tó wá di wípé brọ́dà yẹn fẹ́ ṣe mọ́sánná òun náà kàn wá rántí pé à lágbájá báyìí bí n tiẹ̀ sálámọ̀ sí ó wá sálámọ̀ sí ṣé ti lápá olóhùn tí lápá ọ̀dà ṣé máa ṣe mọ́síná wọ́n ní àdìlẹ́ ah, alhamdu from there alìṣàbù alùpùpù wọlé láàrin àwọn méjì wọ́n ríra wọn ó wá kú wípé kí sísà gbé ọ̀rọ̀ yẹn lọ bá àwọn òbí tiẹ̀ àwọn òbí látàkù wọn gbàgbọ́ yẹ́sìn ah ọmọ kí wọ́n làbí bẹ́yìn ọ̀rọ̀ máa ṣe ìyàwó kejì àgbà ẹlẹ́ẹ̀kejì ọmọ ọdún kan lọ́sùn wa fẹ́ kí wọ́n darúkọ ìlú brọ́dà pé ẹ̀ ipa ò fẹ́ pé so ìlú wọ́n sá ò fẹ́ ìlú yẹn tó kó fẹ́ ìlú yẹn. tàbí ẹgbà. ìyẹn wọn wò pé ọ̀dà kwara ni. àwọn dẹ̀ wà láti òkè. àwọn dẹ̀ wà látàrí Ògùn àwọn wà láti Ògùn mọ́ ẹ̀ mọ́ Ìbàdàn wọ́n ní wọ́n náà ò fẹ́ fẹ́ kwara. bẹ́ẹ̀ wọ́n ní brọ́dà sísà náà wà tó nídìí o pé tó bá wọn bí ẹ ò sí lágbọ̀ọ́yé ó ṣàǹfi broda lọ́kàn balẹ̀ ó wá sọ pé ìsìn táwọn tó wà nínú mọ̀lẹ́bí àwọn àwọn tó ti jù tó ti wà síwájú òun oyún ló ń gbé wá ó wá bẹ́ẹ̀ pé ṣé àtàfà àti ẹ̀ máa gbà nínú àsìkò jẹ́ kóun ti kókó fóun lóyún lọ so that wọ́n á lè gbà ọ̀rẹ́ òun ò ní pé kí brọ́dà yẹn fẹ́ lò ní o. kì í ṣe fífà. òun ò bá fẹ́ ẹ́. kì í ṣe fífà kì í tó bá ṣe báwọn kì í ṣe sísà. ẹ wá yí kí ni kò rí ṣe torí mo di fún sùúrù. yóò rí iṣẹ́ o kò rí iṣẹ́ o gẹ́gẹ́ ah. ìtọ́ka kan dandan lé lọ́wọ́ òun ni wípé tọ́kan dandan lé lórí òun wípé wọ́n rin ọ̀nà tí fífẹ́ ò fi wáyé kọjá pé ó tẹ̀lé tí ìyọnu ọlọ́run ọba ò fi wà tí fífẹ́ bá ṣẹlẹ̀ so ti wáyé nìyí so ó lè lọ sí ṣẹ̀ríà kanṣu láti lè ṣàlàyé fún wọn tí wọ́n bá ní tó bá ṣe gbèsè tí wọ́n bá láwọn ò fún àwọn ò yọ̀ǹda kí bọ́dà náà kó yẹra àìfẹ́ ọmọ ọlọ́mọ tipátipá ọmọ ọlọ́mọ àìfẹ́ tipátipá tí wọ́n bá láwọn ò fún ọlọ́mọ alámọ̀jú ní fi mùsíbàtì wa akhlufni khayran minha inna lillahi wa inna ilayhi èyí tó ọkùnrin lọ́dọ̀ ọlọ́mọba kìí ṣe dandan ni ọmọ bọ́yá yóò dá látú yóò látúbọ̀ tán dáadáa òbí òní látúbọ̀ tán dáadáa tẹ́wọ́n láwọn fún ọlọ́mọ níṣíwájú tó bá sì gbélé tí wọ́n bá fún ọlọ́mọ fọlá ìrámù pé ìwọ nìkan ìwọ ní ìtẹ̀yìn ilé yọ̀ǹda rẹ ìwọ ní jẹ́ bẹ́ẹ̀ tó bá kún bọ́ kílóòsè ó ti ṣẹlẹ̀ àforí àfọ̀nù àforí àfọ̀nù bàbá làwọn ọ̀gbà gbogbo wọn làwọn ọ̀gbà ó kù dẹ̀dẹ̀ tí wọ́n ń sọ pé káwọn tẹ̀ ọ̀dọ́gbọ́n kan sí ọjọ́lọ ọjọ́lọ nípe so mùsùlùmí orí bọ́mọbìnrin yẹn ń ṣe ń lórí yẹn in fact ó gbèrò rí mùsùlùmí ó gbé jù nù ló kó bá gbogbo condition tó wáyé kí ló fi gbèrò ìlú mùsùlùmí jù orí brọ́dà àmọ́ sálàmù sàrọ̀ mọ̀láìkì yìí mo fẹ́ kọ́ wáìnì ẹ̀ tí ó bẹ̀ sí yóò dẹ̀ ní bí wọ́n ṣe present ẹ̀ tí marina ẹ̀ sísá yìí ẹ̀ dẹ̀ ṣé kò sí ní brọ́dà ni wọ́n mọ̀ bí wọ́n ṣe rìn sí tí ó fi dòun tí òfin ní jẹ́ pé iye ọmọbìnrin yẹn dànù pé ṣé bí wọ́n lọ lọ fẹ́fẹ́ mi kìí ṣe èyí kìí ṣe èwọ̀ kìí dẹ̀ ṣe haram kí obìnrin ó rí brọ́dà kó sọ pé mo ní interest in fact àmánà ńlá ni obìnrin tó bá sọ báyìí ni ó wù dáadáa bóyá yóò tọ́jú kankan tó dáhùn why because ọlọ́run òun ti mọ itú tó ní pàtí mi ò máa ń sọtí yé báyìí nìyí so kìí ṣe ń tó burú ntí ìbá ṣe nu ọwọ́ á gbé ń tójójú ọ̀nà dànù ọwọ́ á fẹ́ mọ dẹ̀gbẹ́ kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kò lè lóyún fún tọ́ba lóyún fún èyí kò tẹ̀lé ìsìláàmù yọ́dẹ̀ yọ́ lẹ̀ fún un ọgbà o kò gbà o ìròrí tó mú àìgan kó ṣe tọ́gbà kúrò nínú rẹ̀ ìròrí burúkú ni kò sì tọ́gbà kó nu rẹ̀ kó sì ṣe pọ̀lọpọ̀ istigfar kọlọ́n kó tiẹ̀ jẹ́ kúlú sí òun lọ́kàn wípé kóun ó tọwọ́ ní ìbọ́yàtọ̀ sí Islam gan kó sì tọ́gbà kó dẹ̀ ṣe pọ̀lọpọ̀ istigfar kìí sì rò rí iye ẹni rẹ̀ subhanaka wa bihamdika ashhadu an wa atubu ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده ولا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله قد خاته ولا تموتن إلا وأنتم مسلمون يا الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به ولا رحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من ذلك أما بعد اللهم صل على محمد وعلى آل بيته وعلى زوجي وذريته كما صليت على آل إبراهيم لك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقفون وبالدة الله سبحانه وتعالى وجكي رمضان وشي يجمعه وجكي أكبر آه، أمده nígbà tí ó bá san àwọn tí wọ́n gba Ramadan lẹ́san gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kọ́lọ́wọ́n bá kọ́ máa yọ wálẹ̀ kọ́ máa da iṣẹ́ wa lù wá láyà. ntí ó pàtàkì jùlọ fún wa ní ẹ̀yìn Ramadan wọn náà ní al-istiqama ìdúró déédéé wa lórí àwọn àṣesí dáadáa tí a ṣe nínú Ramadan tá à ń fi ṣe pẹ́pẹ́ fúru fún ọlọ́run ọba tá à ń fi ń bẹ̀ẹ́ kí ó síjú àánú wa kó ya wá ya ìyá rẹ̀ kó dá sí ìgbésí ayé wa kó má ṣe lé ayé wa ní aparutu. Ah, gbogbo tí a nínú Ramadan làṣẹ ọlọ́run ọba ti fún wa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kan májẹ̀mú tó ṣe fún àwọn ànábì rẹ̀ ànábì Musa sọ̀rọ̀ lọ́wọ́ ànábì náà àlẹ́ àti ọmọ àyà rẹ̀ nígbà tí wọ́n bẹ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀dà wọn lóhùn wọn ni kọ́dí ìjì bá ti dá àwọn tó kùmà sáré gbogbo ń tẹ́ tọrọ yìí aláwọn ọba ti gbà ṣùgbọ́n pẹ̀lú májèmú kan ó ní fàstàkìmà ẹ̀dúró déédé gbogbo pẹ́pẹ́ ń fúrú tẹ̀ ń tẹ́ máa ń ṣiṣẹ́ pẹ́pẹ́ fún tẹ́ ń bẹ̀ mí pẹ̀lú rẹ̀ kò sí oṣù pẹ́pẹ́ fún tó tún oṣù rọ̀mọ́dá kò sí oṣù kan láyé tọ́jọ́ yín pé kùránì kíkà nù rẹ̀ máa ń pọ̀ bí oṣù rọ̀mọ́dá kò sí oṣù kan láyé pé èèyàn máa ń tọrẹ ọlọ́run tọrẹ àánú nínú rẹ̀ tó tó oṣù rọ̀mọ́dá kò sí oṣù kan téèyàn máa ń kóra arú lórí wípé kọ́mọ̀sì lọ́wọ́ ọba ní oṣù Ramadan kò sí oṣù kan láyé tọ́jú wípé èèyàn máa ń ní fílì nínú ìgbésí ayé rẹ̀ wípé rárá ọlọ́run bá máa ń wò ó ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe ó dẹ̀ máa ń tó ń rò látara téèyàn wà máa kóra rò kò wá sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ àwọn ọ̀tá ìsìláàmù kan wọ́n máa rírì Ramadan wọ́n mọ̀ pé a ah, ah, nǹkan kan tí a bá wá fẹ́ kí n ti ọlọ́run ọba tá a bẹ̀ kọ́ tẹ̀ wá lọ́wọ́ àfi ká dúró déédéé ọlọ́run bá wá fi kún ẹ àwọn tí wọn gba ọlọ́run ọba gbọ́ ẹ̀yin sọ́tọ̀ tó sí pé ń dáhùn sọ ni wípé ẹ má islam aṣọ di religion religion àwọn tí wọ́n sọ di religion ni wípé nínú rẹ̀ nìkan ni wọ́n mú òfin àní rẹ̀ lára Islam kọ ilé kìí ṣe pé ń gbé èèyàn máa ń kírun nìkan ní ipa lọ́lọ́ rárá ẹ̀kọ́ ọ̀run náà ni wípé ká mọ̀ yìí ọba wà ibi tó bá tó lara jù lára a máa jù ú lẹ̀ fọlọ́run ọba ni kọ́lọ́run ọba ló sọ kí ni ojú ojú lọ́ba àfi ń gbolẹ̀ fún ọlọ́run ọba láti wá ojú àánú rẹ̀ látara fífi gbolẹ̀ fún ọlọ́run ọba ṣàánú ẹ̀dá láti gbèdà e. ọlọ́run ṣàgbé ara ló fi jẹ́ wípé ọ̀tàrà sọ wípé alladhina qalu rabbuna Allah thumma istaqamu. تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من الغفور الرحيم Allah subhanahu wa ta'ala sọ yìí pé alladhina qalu rabbuna Allah thumma istaqamu àwọn tí wọ́n sọ yìí ọba wa o wá dúró déédéé lójú ọ̀nà ọba wọn ò ọba ti ń màláìka sọ̀kalẹ̀ láti máa fún wọn ní ìró dùnú torí kò sí tí máa pààyàn láyà tó kéèyàn má mọ ewu tí ń bẹ níbi téèyàn ń lọ́rọ̀ pàápàá jùlọ ibi téèyàn ń lọ tí è ṣe àrìpọ̀ tá a bá lọ á tún padà bóyá tá a bá sì nǹkan kan ṣe tá a bá wá débi tá à ń lọ tá a mọ̀ pa ti ṣiṣẹ́ á wà padà wá láti wọn tó ṣe padà lá ìpayà ni kì í tún wá sí ìpayà nǹkan nìyẹn nìkan níta tún fi sẹ́yìn bó o ní ó ṣì rí ọmọ ni àwọn ìyàwó ni gbogbo nǹkan bó o ní wọn ó ṣì lẹ́yìn wa nǹkan yìí nǹkan ìpayà ni fún gbogbo ìlà. àwọn màláíkà wọ́n sọ̀kan. ألا تخافوا wala tahzanu ẹ má báyà ìtẹ́ ń lọ aleykum salaam wa rahmatulah wakatu. ẹ bá mi bọ́ lórí bọ́ bọ́ sẹ́yìn. kí wọ́n rí ìró dùnú yìí torí pé wọ́n dúró déédéé lójú ọ̀nà ọlọ́pàá. nínú àwọn olùyẹ̀wò kún fún ṣẹ́ẹ̀tì dúnìyà wọ́n fún àkàrà àwa náà lálágbọ̀n ọ̀dùnmí nígbà tẹ wà láyé tẹ́lẹ̀ ibi tẹ́ ń lọ iná o á jẹ́ alágbọ̀ràn dùn fún yín látara pé yín látara pé yín dúró déédéé ọlọ́run ọba ó fi ń ṣe ìkìlọ̀ fún wa kí ni ìkìlọ̀ ó ní wala takunu kallati naqadat ghazlaha min ba'di ankafa arábìnrin kan wà ní maka nakasot ak orí rẹ̀ alìjẹnà fọwọ́bà orí rẹ̀ pé tọ́ba hun aṣọ tán tọ́ba hun tán tọ́ba hun hun tán téèyàn bá hun sọ tán kí ọmọbìnrin yìí torí rẹ̀ pé yìí ò pẹ̀lẹ́ fún yín nínú Ramadan ara àwọn tó jẹ́ pé wọ́n parí Kùránì lẹ́ẹ̀mẹrin ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà ń parí Kùránì sáré pẹ̀lú lọ ẹni tí ò parí rẹ̀ pàápàá wọ́n sọ pé tọ̀ alẹ́ làákàlù wọ́n parí rẹ̀ lẹ́ẹ̀kan kí Ramadan ò tó lọ àbí bẹ́ẹ̀ ìdíje lóru àrí mọ́ṣáláṣí tó pé àwọn ọmọ ẹ̀yà wọ́n rí wípé ìmáàmù àwọn fẹ́ máa kí lálábùkálá àwọn dẹ̀ ní mọ́ṣáláṣí tó súnmọ́ tó jẹ́ pé wọ́n ń fàágùn wọ́n bá rọra wọ́n bá rọra lọ sí mọ́ṣáláṣí lọ́kọ̀ọ̀kan gan fúnra ara rẹ̀ olúkálukú ń fẹ́ bọ́rọ̀ wọn ṣe gún níwájú ọlọ́run ọba tí ó fi jẹ́ pé kí ni tọ́lọ́run ó fi yọ ọ́n sùn. ara ẹni pé gbogbo ti ń bẹ lọ́rùn rẹ̀ náà kò ju èèkàn lọ ó lè má ju five hundred naira lọ ọ ara ẹlòmíì ti ń pariwo pé ah, òun ò tọ̀ gbogbo eléyìí ẹ̀kọ́ Islam ni ẹ̀kọ́ tẹ́lifíà sacrifice ìmá ìmá faragbolẹ̀ fọlọ́mọ ọba látara wípé à ń ṣègbìyànjú kọ́mọlàkejì náà ó lè bá a ní fíìmù ọmọlàkejì àwọn kan lè bí ń pa kì í sì yan nìkan. ẹ̀kọ́ ńlá tí ń bẹ ń náà ni wípé ìgbádùn ilé ayé kìí ṣe wípé ká tara bọ jíjẹ ní ìjẹmúra ká tara bọ mímu ní ìmú ìkọjá àlà ká máa rúpọ̀ mọ́bìnrin bíi ẹni tí bí ẹranko ṣùgbọ́n ìkóraró níwọ̀ntúnwọ̀nsì ìyín lójú láti má talu òfin ọlọ́run ọba òní máa ń mú kí ẹ̀dá onífọ̀kànbalẹ̀ tọrọ rẹ̀ sì máa fi gun régé tá a bá ti wá gbọ́ ilé yìí àṣetẹ́rọ̀ nàbà ń bá parí náà a gbọ́dọ̀ ṣègbìyànjú léè tó nípọn tí ó fi jẹ́ wípé ẹ̀kọ́ Ramadan ta kọ́ yìí àní jìnnà sí i. kó lè bá a ṣe pé kí ni kí gbèsè ayé wọn lè bá a kún lógún kó àwọn láyé gbèsè ayé ogun rẹ̀ ó fi jẹ́ wípé àwọn àgbékalẹ̀ ọgbọ́dọ̀ wà tí òfin ní jẹ́ kí ẹ̀kọ́ yọ ọ̀dọ̀ mọ́ wa lára kí wọ́n á ní àgbékalẹ̀ ọ̀hún ṣe ọ̀nà ní kéèyàn máa bá ẹ̀mí rẹ̀ jà bó ṣe ń bá a jà nínú Ramadan yẹn tọ́ba kó sínú kọ̀rọ̀ yàrá tọ́ba wọn omi mu tàbí wọn jẹjẹ tó nùnú síta tó ní ní ọ̀gá tó ẹni tí ń tara rẹ̀. lójíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam fi sọ yìí pé gbààwẹ̀ gbààwẹ̀ ìdùnnú méjì ní bẹ fún ìdùnnú gbà tí n bá ń sinu wípé ah, alhamdulilayi mo bàjá léni mo bàjá léni mo mo ṣe tí ọba mi ń fẹ́ ìdùnnú kejì onígbà ọba pàdé ọlọ́run bá ń gbangba jọ gbẹ̀ndẹ̀ alikiam kọ́lọ́run bá kọ́ mọ́ bá àánú jẹ́njọ́ náà. ọ̀rọ̀ yìí tó jíṣẹ́ náà sàásìláàmù sọ ní sókè nǹkan kì í bẹ̀ ẹni tó bá jẹun pamọ́ tàbó mu pamọ́ tàbó mọ̀ pé wọ́n láwẹ̀ tí wọ́n tí wọ́n ń pretend tí ń sojú ayé tí àwọn èèyàn bá ń ṣínú. bí wọn wọn ṣe máa dùn tó inú tí ò ní dùn torí pé kí ni ọmọ yìí pé òun ń tanra òun ni kò dẹ̀ sí ìbànújẹ ẹni tí ó wà nínú ìbànújẹ́ tẹ̀ ń tanra rẹ ìṣesí ò ní tọrọ mọ̀ yìí pé òun tanra òun ni èyí ń táyé ń bí ká so ti ni ká sọ ti gbangba wáyà ìdójútì ìjọ náà wa náà. ló fi jẹ́ pé gbogbo ìgbà ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ wípé gbogbo bí nǹkan bá ṣe ṣe lọ́kàn wa tó à ń múra à ń bá ẹ̀mí ọkàn wa jà wípé ká má ta lu òfin ọlọ́run ọba yìí sínú Ramadan nìkan nígbà Ramadan tán yìí a gbọ́dọ̀ gbìyànjú léètọ́ kó fi jẹ́ wípé kí ni Ramadan. ẹ̀kọ́ wo ẹ̀kọ́ ẹ̀rìtẹ̀kọ́ nafs ìlà martabatul ihsan ẹ̀kọ́ ìgbé ẹ̀mí wa lọ sókè gbogbo kí àgbà dé lẹ́wù wípé kó máa ṣe bí ìgbà tó ń rí ọlọ́run ọba bóun ọ̀rọ̀ ọlọ́run ọba kọ́mọ̀pọ̀ ọlọ́run ọba ń wò ó tọ́lá kan tí a fẹ́ ká kọ́jù nínú Ramadan bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ni tọ́jú pé tọ́ba ti fẹ́ẹ̀rí nínú ìgbésí ayé mùsùlùmí gbogbo yòókù dojú tí ìbá ṣe pé èèyàn ń tijú pé hmm, ọlọ́run bá máa ń wò kò sí tí ò ní ìnáwó òjíṣẹ́ náà sàrà sọ́lá sọ pé ilam testahi fastamashid tó o bá ti ní tìjú kò sí tí ò lè ṣe kí ni tìjú ìtìjú wípé ah, ṣé kí n wá sọpọ́ ba lókè orí mi ni àbí ọ̀gbọ́n tí mò ń sọ àbí kọ̀ mọ́ tí mò ń rò kí n máa tìjú rẹ̀ bó ṣe jẹ́ pà ń tìjú rẹ̀ nù Ramadan tá a lè kálùgbà rẹ̀ ẹni àwọn agbọ́dọ̀ agbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ yìí kọ́ a jẹ́ kí ọ lapa kó rin nígbèsè ayé wa lẹ́yìn Ramadan kọ́ má bàa jẹ́ kí iṣẹ́ tá a ṣe nínú Ramadan àwọn iṣẹ́ gọbọi gọbọi kó di kíni kó di nǹkan àánú hmm. kọlọ́run má gbàṣẹ wa jẹ. kílẹ̀ kejì tó pọn dandan tó yẹ ká mójútó òní kíni tafsir Allah subhanahu wa ta'ala wa ikhlas la alaikum assalam tó la bàkàtà. ọlọ́run ọba ní kan ní ọlọ́run ọba ní gbogbo ògbà ọba adẹ́dàá. ọba aṣòfin ọba tó jẹ́ pé onìkan la pààyà jẹ́ pé gbogbo ń ṣe gbogbo ń sọ gbogbo ń n bá ń rò torí ti ẹnìkan ni torí ọba nìkan gbogbo nta tá ń sè tí èèyàn ò bá jẹ́ kí eléyìí gbogbo iṣẹ́ rẹ̀ yóò di tá a gàn eérú tá a gbọ̀n dànù lásán tí ò ní wúlò pàpà lọ́fi jẹ́ pé gbogbo wa gbogbo téèyàn bá ṣe kódà ọ̀rọ̀ ẹ̀rìn ni ó bínú ni bí nǹkan tó o bá fẹ́ ṣe fọmọ ẹ̀yà rẹ̀ bó ṣe lè wù kó kéré tó máa fi sọ́kàn wípé torí ọlọ́run ọba ló ń ṣe é òun dẹ̀ ń ṣe ni láti fi wojú re ọlọ́run ọba ń jọ gbẹ̀ndẹ̀ àkíyàmù torí pé kíni tàbí náà náà inda Allah azim wọ́n lè rò wí pé kékeré ni ṣùgbọ́n níwájú ọlọ́run ọba gbọ̀bọ̀ ìgọ̀bọ̀ yìí látara pé kíni òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní bàtà tí nàbì aṣẹ́wó tọyọ lẹ́sẹ̀ tó ìbomi fún ajá mu. wọ́n dẹ̀ sọ̀dọ̀ màlìjáná tọ́lọ́wọ́n bá fi kẹ́ látara pé kí ni ọ̀rajà ti mí túpetúpe pẹ̀lú òǹgbẹ wọ́n á pè ah n tó ṣe tí ń sajá yìí ó ṣe èmi náà mo mọ̀ bí ṣe é rí ọba yọ bàtà lẹ́sẹ̀ ọba sì bomi ó bù fàjà mu ajá mu òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní àánú ajá tó kóun ọlọ́run bá ní à àwa la lẹ́tọ̀ọ́ sí pé ká sànú ẹ̀dá wa jù ọwọ́ á lo àánú rẹ̀ lólórí ó mú wa lè jẹun tó ń túmọ̀ sí pé kí ni gbogbo ògbà ní tá a bá ṣe kọ́yẹ́ nítorí tọ́lọ́run ọba ẹ̀rọ ọlọ́run ọba kan wọn ni olówó ńlá ni ọmọ yá àwọn lówó rẹpẹtẹ àwọn tí wọn ọba lágbára láti sanwó tàbí tó jẹ́ pé agbára wọn kò kàtó àwọn tí wọn bá lágbára láti sanwó wa ní ọ̀dà àfiọ́lẹ̀ nítorí ọlọ́run ọba àfojúfòrò àwọn tó bá jẹ́ pé agbára wọn kò kàtó anítọ̀ nítorí ọlọ́run ọba èyí tó ọba nípa ń bẹ̀ ọ̀yà mú wa òjíṣẹ́ náà sọ́la nígbà tó wá jẹ́ tó wá ṣíwọ́ ṣẹ́ tó jáde láyé. tó lè bọ́lọ̀ ọba adẹ́dà subhanahu wa ta'ala gbé kí ló dé tó fi ń ṣe ọ̀hún ni torí tó torí tiẹ̀ náà ni ọlọ́ba àwa la tọ́ sí pé ká fo ntí ẹ̀dá bá ṣe fún wa ju ẹ̀dá lọ tó àwa náà dárí jù nítorí eléyìí bí nǹkan ṣe lè wù kéré tó ká má fojú rí náà rẹ̀ ìpáyà ọlọ́run ọba ló jí fojú rí nà á òjíṣẹ́ lásán àtúnlá ni ẹni tó lo lóńgbò ọfẹ́ jáde ọba mọ́ lóńgbò rẹ̀ ọba tì mọ́lẹ̀ ebi ń polóńgbò kò fún lóúnjẹ kò dẹ̀ jẹ́ kí olóńgbò rí ìjáde lọ síta láti lè wá nǹkan jẹ olóńgbò sì kú tá ń lo olóńgbò. òun ló ní òun náà ló sì pa òun ló pàdánù rẹ̀ yọ pàtà yìí bí pàtó torí rẹ̀ ọlọ́run fi ìyà torí pé kí ni ó fi ìyà ó fara ní ni lẹ́yìn bí ká mi hmm? pẹ̀lú níjọ́ tó o jẹun yóò gan dáadáa ní sáàrì ó lè jẹ́ njọ́yìn ní àwẹ̀ ó fojú rẹ̀ rí mọ̀ bò njọ́ tó ọ̀dẹ̀ jẹ nkankan bí ìgbà tó ọgbà àwẹ̀ ní títí lè ọba lélẹ̀ tó a máa wọ pé ẹni tí ò wá rí ńgbà tí wọ́n kì í tó kì í bẹ́ fọ́fọ́fọ́ ní sáàrì báyìí tó tún wá fojú rẹ̀ rí báyìí ẹni tí yóò fi jẹ́ kíni yóò fi jẹ́ kó o ní àánú ọmọlàkejì lọ́kàn wípé ntọ́nà ń bá fún ọ o kíni àdánwò ni bó o ló ṣe lò ó gbogbo bọ́ba wa ṣe lò kó o lò láti fi bójú rí ọlọ́mọ ọba nìkan subhanahu wa ta'ala. tawhid ìmọ̀lọ́mọ lọ́kàn àti ìṣe nǹkan torí rẹ̀ tawhidan. idà ní olójú méjì a gbọ́dọ̀ mú ọlọ́run ọba lọ́kàn lọ́ba tí a tẹ̀lé àṣẹ rẹ̀ nìkan ṣùgbọ́n bá ṣe tẹ̀lé àṣẹ rẹ̀ ọ gbọ́dọ̀ jọ bí ó ṣe fi hàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa lọ́sọ̀ jẹ́ pé ọ̀pọ̀n tada súnà torí wípé gbólóhùn wa anna muhammadan rasulullah sallallahu alayhi wa sallam ìtúntúmọ̀ sí ni wípé ah, mo jẹ́rìí wípé kò sí tí ó tó kò síbi tí ń ti gbòfin o kò sófin tí wọ́n tẹ̀lé kò dẹ̀ sáṣẹ ẹni tí ń rùn párúnṣẹ̀ sí àfàṣẹ ọlọ́run ọba bí ń dẹ̀ ṣe ṣé o dúnmọ̀ mùsùlùmí ṣiṣẹ́ ni. ká tó gbọ́ ilé yìí dáadáa àyàfi tá a bá ní àròjinlẹ̀ ló fi jẹ́ pé kò sí ẹni tó ní àròjinlẹ̀ bíi mùsùlùmí tí mùsùlùmí bá ti fẹ́ ṣe ìwà àìròjinlẹ̀ ọ̀kan nínú aburú méjì ó sí imma an yakun min al-maghdubina alayhim aw mina dọ̀lì na'udhu billahi min dhalik ìmọ̀ kọ́ jẹ́ kọ́ di ara àwọn tí ọlọ́run ọba bínú sí tàbí kó di àwọn tí wọ́n sọnù àwọn ọlọ́run ọba bínú sí àwọn Yehud kí ni ìdí tọ́lọ́run ọba fi fi bínú sí wọn ni wípé wọ́n mọ òdodo wọn rẹ́dí láti tẹ̀lé torí pé òdodo ń yapa sí tí wọ́n ń fẹ́. náà ló fi jẹ́ wípé tá a fáwọn bá ń ṣe kánmọ́kánmọ́ ẹni tó kí ó tí ń máa ń sọ kàtàkàtà tí ń ṣe tí ń ṣe tí ń ṣèrè gbé wọn ni ah ń ṣe bí Yehudi ńṣe bíi amòdodo tó ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ eyín ẹni tọ́lọ́mọ bá bínú sí kọ́lọ́mọ bá má bínú sí ọ torí kò sí ẹni tọ́lọ́mọ bá bínú sí tó ẹni tó kátàmà ṣahadàtà lọ subhanahu wa ta'ala gbé etí ọjẹ́rìí sí lórí ọlọ́mọba tó gbé pamọ́ òní òun